má bínú. mo rí o mo rí o. a ní ẹ má bínú. mi ò fẹ́ o òun ṣẹlẹ̀ ah, ẹ má bí. kí ló dé tó fi parí iṣẹ́ mi. torí ṣàwa náà iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa. oníbàárà mi a máa dúró dè mí. a ní ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ṣáà mọ̀ pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀. nígbà wo ti mọ̀ pé mi ì lè bínú. ẹ má bínú ẹ má bínú. bó wàá ní ti òde jò ní. ẹ jẹ́rìí mi nígbà tí mo dóde o. tí wọ́n raṣọ ọ̀hún tí mo rẹ̀ sí mí sọ sí ah, bá. ṣé àti rí díẹ̀ táì ṣe gbọ́dọ̀ bínú sí mo rí rí wa ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ má bínú ẹ ká tó wá rí ọjọ́ àbámẹ́ta á tẹ̀yìn lọ́wọ́ kò ní èmi mú sọ bẹ́ẹ̀ rárá kò jí a ní ẹ fọkàn yín balẹ̀ ẹ ṣe ẹ kú gbà gbogbo mo dúpẹ́ o ẹ ṣeun o. láṣùbò mi láṣùbò mi. Oh. ǹjẹ́ o mọ ìdí ẹ̀ tó ṣe jẹ́ pé ìwọ nìkan ni máa ń ràn lọ sọ́dọ̀ àwọn oníbàárà mi. rárá. mi ò tíì ní sọ fún mi àmọ́ mi ò fẹ́ kó jẹ́ kọ́kùnrin tàn ẹ̀ jẹun nítorí pé bí gbogbo àgbáyé ti tó yìí gbogbo ọkùnrin tó wà ń bẹ̀ ẹlẹ́nu dídùn ni wọ́n títí kan ara ilé mi lábalábá ni wọ́n o díẹ̀ nínú wọn ni èdè. Labalaba, èdè. Mm. bẹ́ẹ̀ bí labalábá bá bà lé òdòdó á fa adùn inú ẹ̀ mu á tún kúrò ńbẹ̀ á bà lé mi á tún fa adùn yẹn náà mu á máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n ibi tí ìdin bá ta sí ibẹ̀ ló máa gbẹ sí ìfẹ́ tí ìdin ní sí oúnjẹ àjẹkù kò yàtọ̀ sí èyí tí wọn ì tí ì fọwọ́ bà o ìfẹ́ ìdin ló yẹ kí àwa obìnrin máa tọrọ ní gbogbo ìgbà. Hmm. wò ó tó rẹwà lóbìnrin ṣùgbọ́n iṣẹ́ ẹ ni mo fẹ́ kó o tẹra mọ́ ní àkókò yìí nítorí pé iṣẹ́ ni agbára obìnrin àsìkò tó máa ṣoge ìyẹn ń bọ̀ o. àmọ́ ìyáàfin ṣàríyàn kan tó wá sọ fún yín pé àwọn orí mi pẹ̀lú ọkùnrin kankan. bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi wípé òun kó ọkùnrin kì í ṣe èèyàn kan kódà kì í ṣe èèyàn mẹ́wàá. Ah, èmi